pàkú ìlú wa yìí sà. ẹ kú ọjọ́ mẹ́ta god bless you sir. àmì sà lọ́sẹ̀ tó kọjá ni bàbá olùṣègùn ọbásanjọ́ ààrẹ nàìjíríà tẹ́lẹ̀ lọ sí ìlú ìṣẹ́yìn níbi tí wọ́n ti ń ṣe ìkójáde tàbí ìfilọ́lẹ̀ yunifásitì tí gómìnà ṣèyí mákindé kọ́ fún wọn ní àìgbébẹ̀ níbi tí aáwọ̀ ti wáyé láàrin bàbá ọbásanjọ́ àti àwọn ọba alayé tó wà níkàlẹ̀ bàbá nǹkan tó ṣẹlẹ̀ ń yẹn oríṣiríṣi ni àwọn èèyàn ti sọ inú àwọn ọmọ Yorùbá ò dùn báwọn kan ṣe ń finú ṣépè bẹ́ẹ̀ ni ẹlòmíì kan fi tara sọ̀rọ̀ sí Ọbásanjọ́ pé èyí tó ṣe yìí o wọ́n fi tàbùkù àwọn ọba aláyé ni bàbá ojú ẹ̀ fi wo eléyìí sà. God bless you sir. Amen. gẹ́gẹ́ bí irú èèyàn tí Ọlọ́run dá mi ìdílé òótọ́ ló ti máa bá mi o rẹ̀ sọ pé torí pé mo fẹ́ jẹ nọ́mọ̀ kí n bá wọn pe màálù ní bùrọ̀dà. bàbá Ọbásanjọ́ pẹ̀lú fọ́nrán díẹ̀ tí mo rí wò mo ní àǹfààní láti fi fọ́nrán díẹ̀ níbi tí bàbá gan ti sọ̀rọ̀ débi tó ti ní kó débi tó ti ní kán dìde dìde tó ní ẹ jókòó tán dẹ̀ jókòó yẹn mo rí wò yóò dára fún wa. àmín tó ọ̀tá ń sọ níbẹ̀ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn kì í ṣe ọ̀rọ̀ àṣà Yorùbá àbí kò ṣe Yorùbá ọ̀rọ̀ Yorùbá kọ́ ọ̀rọ̀ Nàìjíríà là ń sọ ńbẹ̀ yẹn à ń sọ̀rọ̀ ìgbékalẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ńbẹ̀ yẹn ni nítorí gómìnà tó wà lórí ìdúró ńbẹ̀ yẹn president bóyá èyí tó ń ṣe lọ́wọ́ tàbí èyí tó ń ṣe tẹ́lẹ̀ irú eléyìí tí Ọbásanjọ́ jẹ́ tó wà lórí ìdúró ń bẹ̀ yẹn ẹ̀tọ́ lábẹ́ òfin tí àwọn ọba ní níbẹ̀ yẹn ni láti dìde dúró bọ̀wọ̀ fún àṣà orílẹ̀-èdè nàìjíríà lára àwọn méjèèjì yẹn ṣùgbọ́n ohun tí bàbá Ọbásanjọ́ rí ni pé àwọn ọba yẹn kàn jókòó wọ́n kàn jókòó síbẹ̀ gómìnà wà lórí ìdúró former president wà lórí ìdúró síbẹ̀ àwọn ọba jókòó wọn ò fìgbà kan dìde bọ̀wọ̀ fún wọn òfin àti ya òfin ìpilẹ̀ṣẹ̀ tó ń pè ní constitution nínú eléyìí tí a ti mú àwọn òfin tá à ń lò kiri ó mú àwọn ọba yẹn dìde bọ̀wọ̀ fún gómìnà ó dẹ̀ mú wọn dìde bọ̀wọ̀ fún president bóyá èyí tó ń ṣe lọ́wọ́ tàbí bóyá èyí tó ti ṣe tẹ́lẹ̀ àwọn ọba mélòó nínú àwọn ọba tó jókòó síbẹ̀ yẹn mélòó ló jẹ́ pé ìlú ẹ̀ nìkan ló fi jọba tílu ẹ̀ fi jọba tó mu sórí oyè tó jẹ́ ọba tó dọba tí ò gba ọ̀pá àṣẹ látọwọ́ ìjọba. Hmm. àwọn ti gbàgbé pé ọ̀fíṣíà ni wọ́n bẹ̀. ẹ lè jẹ́ ọba ọba ọba tẹ́ ẹ jẹ́ you are official tíjọba ọba officiate yín wọ̀n ní máa pè yín lọ́ba torí ẹ̀ ní ní staff of office. anybody tíjọba bá gbé staff of office ń tọ́ ń pè lọ́ba ó lẹ́tọ̀ọ́ nítorí ó ti di èèyàn jọba nìyẹn ó dẹ̀ lẹ́tọ̀ọ́ láti máa bọ̀wọ̀ fún àṣìá orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bó fi ṣe sọ lára gómìnà tàbí president bóyá tàná tàbí tòní hmm. yóò dára fún un. ọ̀pọ̀lọpọ̀ bàbá Ọbásanjọ́ ó ní ẹ̀tọ́ láti kọ̀rẹ́ẹ̀tì wọn dáadáa nítorí àìmọye àwọn ọmọ kékeré tó wà ń bẹ̀ yẹn náà tó ń wo nǹkan tí ó ṣẹlẹ̀ tó ń wo àwòkọ́ṣe níbẹ̀ yẹn gẹ́gẹ́ bá a ṣe ń sọ wọn ní ọ̀nà ìjẹ́ kò lẹ́tọ̀ọ́ tí bàbá bá tiẹ̀ fẹ́ bá wọn wí bàbá kì í ṣe pé ó bá wọn wí ń bẹ̀ yẹn ìbáwí kọ̀ yẹn o ó correct wọn ó mú wọn ṣe ohun tó yẹ kán ṣe yẹn nítorí àwọn ẹ̀ṣọ́ wẹ́wẹ́ tó wà ń bẹ̀ torí mo kàn ń wò wọ́n sọ pé tí ó bá yẹ kí bàbá fẹ́ bá wọn wí ó yẹ kó ṣẹ̀ṣẹ̀ pé wọ́n sí kọ̀rọ̀ ibì kan kó bá wọn wí ni ìdí àwọn ẹ̀ṣọ́ wẹ́wẹ́ tó ti wà wòkọ́ ṣe tí ò dá yẹn ṣé wọ́n wà níbẹ̀ nígbà tí bàbá bá ń bá wọn wí mọ́ ní kọ̀rọ̀ bàbá ò bá wọn wí ìbáwíkọ́ yẹn o bàbá ó mú wọn ṣàtúnṣe ni ó kọ̀rẹ́ẹ̀tì wọn ni ìbáwí yàtọ̀ so bó ṣe rí nìyẹn yóò dára fún wa nítorí ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí ṣebí nígbà táwọn olóṣèlú wa àìbọ̀wọ̀ fófin wọn lóríṣiríṣi nípele nípele ló bá nàìjíríà débi tá a wà yìí nígbà táwọn ọba náà bá ti di pé gómìnà ń dúró wọn kàn jókòó wọn ò bọ̀wọ̀ fún àṣìá orílẹ̀-èdè nàìjíríà nàìjíríà tóbi ju ọba lọ ó tóbi ju gómìnà ó tóbi ju individual ohun tí ọbásanjọ́ is a government man ọbásanjọ́ is a government person is an authority authority ni mo rò bóyá kí gbogbo àsìrò rántí iye ọdún tí bàbá ọbásanjọ́ fi ṣèjọba tírú ẹni yẹn bá dúró authority ni dẹ̀ nínú àwọn ọba gangan tó jókòó yẹn náà mélòó ló dẹ̀ sọ pé òun tó tún ju bàbá Ọbásanjọ́ lọ lọ́jọ́ orí débi tí bàbá Ọbásanjọ́ ò lè kọ̀rẹ́ẹ̀tì wọn yóò dára fún wa bàbá Ọbásanjọ́ ò ṣe kọjá àyè o God bless you sir. sọ ọmọ Yorùbá tó wá ń bínú lọ ní àwọn bàṣà wa jẹ́ ni o eléyìí wọ́n tẹ àṣà lójúmọ́lẹ̀ Ọbásanjọ́ ò ṣe dáa kì í ṣe ọmọ Yorùbá tó tọ́. yóò dára fún ọ. àmín. ọ̀rọ̀ ọ̀rọ̀ yorùbá kọ́ la ń sọ ní ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn o ọbásanjọ́ ò lọ rẹpẹsẹ̀ntì yorùbá ńbẹ̀ mákindé ò lọ rẹpẹsẹ̀ntì yorùbá ńbẹ̀ o àwọn ọba gan wọn lọ rẹpẹsẹ̀ntì yorùbá ńbẹ̀ o wọ́n lọ ṣojú ìjọba ni o torí pé wọ́n gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí lọ́balọ́ba náà ṣe wà ńbẹ̀ tán jókòó tán ṣojú ìjọba ńbẹ̀ torí pé gómìnà mákindé gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí gómìnà wọ́n búra fún gẹ́gẹ́ bí gómìnà tó búra lábẹ́ court of arm lábẹ́ àṣà orílẹ̀-èdè nàìjíríà lọ́jọ́ wà bẹ́ẹ̀ ni bàbá ọbásanjọ́ so ọ̀rọ̀ yorùbá kọ́ la ń sọ ṣé bí àwọn èèyàn náà tó wá ń sọ lẹ́nu ìsìn pé ẹ ẹ àwọn ọba Ọbásanjọ́ ó ti dá àwọn ọba kì í ṣe àwọn ọmọ wọ̀nyí kì í ṣe àwọn wọ̀nyí àwọn kan yìí náà kọ́ ní ìwòye ọdún tó kọjá tàbí bíi méjì sẹ́yìn tó ń bú àwọn lọ́balọ́ba ọ̀hún nítorí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà fúlàní àti Sunday Igboho ni so mélòó la fẹ́ sọ olórin yẹn kọrin níjọ́sí ó ní kò sọ́gbọ́n tó lè dá kò sí wa tó lè wù kò sọ́nà tó lè bá tó lè fi táyé lọ́rùn o. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìdí òótọ́ ló yẹ ká bára wa ṣó ó yẹ ká tún ti káwa máa sọ orílẹ̀-èdè nàìjíríà àṣìá wa tó ju gbogbo ènìyàn káwa sọ da pépà nítorí pé ọba ni wá láìsí ìjọba láìsọwọ́ ìjọba nínú iṣẹ́ ẹnìkan tó lè jọba God bless you ẹni tó bá ti jọba gbọ́dọ̀ bọ̀rọ̀ fún ìjọba o so bàbá fún àwọn tí wọ́n fẹ́ pè yín fún clarity mondays àbí tí wọ́n fẹ́ pè yín fún ẹ̀bẹ̀ àdúrà àlákàlà nọ́mbà yín orúkọ yín sà. ẹ ẹ pọ́ìntì kan àwọn ọba òun gan lára àwọn ọba tó jókòó síbẹ̀ yẹn lọ́jọ́ yẹn ẹ̀sà mélòó ló ti jáde tó sọ pé Ọbásanjọ́ sọ ọkọ tí ò dá tí ò bá ń ṣàwọn àgbọ̀ràn mi tẹ́lẹ̀ rẹ̀ mélòó nínú wọn lára àwọn ọba ìṣẹ́yìn. bẹ́ẹ̀ni ká tó máa lọ sáà ẹ ní àwọn ọba àṣẹyìn gan kò sí ìtọ́jà lẹ́nu wọn tó sọ̀rọ̀ tàbí tako ohun tí Ọbásanjọ́ ṣe fún wọn yìí. àwọn ọba local government yẹn àti ọba state yẹn sà mélòó nínú wọn ló ti bọ́ síta tó ní bàbá Ọbásanjọ́ ṣe ohun tí ò dáa. Hmm. tí ó ti ti àwọn gbọ̀rọ̀ mi dẹlẹ́rù God bless you. bàbá olúwo tó sọ̀rọ̀ ńkọ́ olúwo sọ̀rọ̀ látọ̀sùn ó ní ká lóhun Abdulrasheed olúwo tìlú Ìwó ni òun ò ní dìde olúwo sọ̀rọ̀. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohun tó ṣàkàlà ohun tó ṣàkàlà mọ̀gbò tó fi dẹ́kun ẹ̀rín rírí tó bá ṣe gúnugún awo gbogbo mórí ẹyin ni. awo gbogbo mórí tí a said and done ọ̀ṣun ní ìwò wà náà. bẹ́ẹ̀ ni. kì í ṣe ọ̀yọ́ state àwọn ọba ọ̀yọ́ state àwọn ọba local government yẹn tó jókòó mbẹ mélòó ló jáde nínú wọn tó sọ fún Ọbásanjọ́ sọ tí ò dá yóò dára fún wa. orúkọ tèmi èmi ní ìránṣẹ́ Ọlọ́run Olúfẹ́mi ọmọ Bádébóyèga bẹ́ẹ̀ni ẹnikẹ fún fún àǹfààní ẹni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ fún bóyá o fẹ́ fún àdúrà fún ọ̀rọ̀ àṣẹ àsọtẹ́lẹ̀ wòlíì àbí fún àkànṣe iṣẹ́ tàbí láti túmọ̀ àlá nọ́mbà mi plus two three four seven oh three seven nine nine three nine zero two lẹ́ẹ̀kan sí plus two three four seven oh three seven nine nine three nine zero two God bless you. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gán ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.